sí olólùfẹ́ mi ǹlẹ́ o òyìnbó mi òyìnbó mi apọ́n tìkatìka amọ́lára bí ọmọ tuntun mùgbẹ̀mùgbẹ̀ bí ẹ̀fọ́ etídò eyín fún jọ̀wọ́ ìbàdí àrán amọ́lẹ́sẹ̀ bí àlárì alárìímọ́ lẹ́sẹ̀ ó wọ̀lẹ̀ ojúgun rege bí ayọ̀ ọba yìndìnyìndì tí ẹsẹ̀ rẹ̀ ń tanná bí ẹ̀wèrè nílé alágbẹ̀dẹ ni ó mú kí o máa dá mi lọ́rùn ní gbèjégbèjọ ṣìkìṣìkì ni o fi ń wù mí omi tí ń bẹ ní ládùúgbò omi tí ń bẹ ní kóògùn àmúdòrò ló sọ mí di àtúnwá ní ọ̀dọ̀ olólùfẹ́ mi omi tí ń bẹ nínú òkè láńgbòdo wọ̀nyí ni ó ń pa mí bí ọtí gbọ́ tèmi ẹlẹ́sẹ̀ osùn fún mi ní omi ìfẹ́ mu jẹ́ kí n mu omi ìfẹ́ yó jẹ́ kí n mu omi ìfẹ́ ní àmúgbinú torí omi ìfẹ́ a máa dùn létè bẹ́ẹ̀ ni a máa dán ọ̀fun tìrín omi ìfẹ́ a máa mú ara tuni a máa mú ọkàn ẹni kíkú yọ̀ ǹjẹ́ o mọ̀ ǹjẹ́ o mọ̀ adọ́gbadélẹ̀ mi ọ̀wọ́n adọ́gbadélẹ̀ bí ìrẹsì àfọwọ́jẹ pé bí àdìtú ni ọ̀rọ̀ tèmi tìrẹ́rí fún àwọn èèyàn tí ń bẹ ní òde ayé torí wọn kò lóye èdè tí a fi ń bá ara wa sọ̀rọ̀ wọn kò lóye èdè tí a fi ń bá ara wa ní gbólóhùn èdè ìfẹ́ ṣe àjèjì létí àwọn ọmọ aráyé torí mímọ́ ni bí ojúmọ́ ti ń mọ́lẹ̀ kedere nígbà tí ọ̀yẹ̀ bá là pérégede bẹ́ẹ̀ ni èdè ìfẹ́ ṣe mọ́ gaara bẹ́ẹ̀ ni èdè ìfẹ́ ṣe funfun pin láì ní àbàwọ́n bó ti wù ó rí èyí gan-an ló mú kí ó ṣe àjèjì sí àwọn ọmọ aráyé torí àwọn kò fẹ́ràn ohun tí ó bá mọ́ bí kò ṣohun ẹlẹ́gbin onídọ̀tí eléèrí oníyọ̀rọ̀ ni àwọn kúndùn ní tàwọn àmọ́ láàrin tèmi tìrẹ níwọ̀n ìgbà tí ẹ̀mí bá ṣì wà níwọ̀n ìgbà tá a bá ṣì ń lo ìṣẹ̀mí lókè èèpẹ̀ ìlérí ni májẹ̀mú ni ẹ̀jẹ́ sì ni pẹ̀lú pé èdè ìfẹ́ náà máa fi bá ara wa sọ̀rọ̀ ìdí nìyí tí èdè tiwa àti tàwọn ọmọ aráyé kò fi lè jọ ara wọn. ìgbọ́kànlé ni ó ṣe ìkẹrin nínú èdè ìfẹ́ dandan ni kí olólùfẹ́ méjì ó kún èyí pẹ̀lú torí òun ni ó dàbí fáwẹ̀lì nínú èdè ìfẹ́ bí ìwọ náà sì ti mọ̀ pé yóò ṣòro láti kọ ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ní etí bí kò bá sí fáwẹ̀lì nínú gbólóhùn bẹ́ẹ̀ ni yóò ti ṣòro fún olólùfẹ́ méjì láti rin ìrìn àjò ìfẹ́ jásí gbangba dandan ni kí olólùfẹ́ méjì ó kọ́ bí wọ́n ti lè ní ìgbọ́kànlé nínú ara wọn láìsí iyèméjì láti ọ̀dọ̀ ẹnìkíní sí ẹnìkejì tàbí láti ọ̀dọ̀ ẹnìkejì sí ẹnìkíní olólùfẹ́ méjì gbọ́dọ̀ ní ìgbọ́kànlé nínú ara wọn pátápátá ní ìdá ọgọ́rùn-ún pé ẹnìkan kì yóò fa ìjákulẹ̀ fún ẹnìkejì ìgbọ́kànlé ni kì í jẹ́ kí olólùfẹ́ méjì ó máa ní èrò òdì bóyá ẹnìkan yóò fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ẹnìkejì níṣu torí náà mò ń jẹ̀jẹ̀ fún olólùfẹ́ mi pé títí ayé ayé àìnípẹ̀kun ni èmi yóò ní ìgbọ́kànlé nínú rẹ̀ ìfẹ̀mí-ara-ẹni-rúbọ ni ó ṣe ìkarùn-ún nínú èdè ìfẹ́ bí òpó ti mú lérò bẹ́ẹ̀ ni ìfẹ̀mí-ara-ẹni-rúbọ náà ti jẹ́ nínú ìrìn àjò ìfẹ́ dandan ni kí olólùfẹ́ méjì ó kó èyí pẹ̀lú dandan ni kí wọ́n kọ́ bá a ti nífẹ̀ẹ́ ẹnìkejì ẹni dé góńgó dandan ni kí wọ́n kọ́ bá a ti ń fi rẹ ẹnìkejì ẹni ṣáájú ti ara ẹni dandan ni kí wọ́n kọ́ bá a ti ń fi nǹkan du ara ẹni nítorí ẹnìkejì ẹni dandan ni kí wọ́n kọ́ bá a ti ń nífẹ̀ẹ́ ẹnìkejì ẹni títí dé ojú ikú àní títí dójú fífi ẹ̀mí ara ẹni rúbọ torí náà olólùfẹ́ mi títí ayé ayé àìnípẹ̀kun ni mo ṣetán láti fi ẹ̀mí ara mi rúbọ nítorí rẹ. Òwu ni ó ṣe ìkẹfà nínú èdè Ifẹ̀. Bí iyọ̀ ti ṣe pàtàkì nínú ọbẹ̀, bẹ́ẹ̀ ni owú jíjẹ ti ṣe pàtàkì nínú ìrìn àjò ìfẹ́. Torí tí kò bá sí iyọ̀ nínú oúnjẹ, ṣe ni yóò tẹ́ lẹ́nu ṣákálá. Bẹ́ẹ̀ ni bí olólùfẹ́ méjì ò bá kí ń jowú ara wọn, ṣe ni ìfẹ́ wọn yóò tutù rọ́bọtọ́ òwò a máa mú kí olólùfẹ́ méjì ó mọyì ara wọn òwò á máa mú kí olólùfẹ́ méjì ó mọ bí àwọn ti ṣe pàtàkì tó sí ara wọn àmọ́ bí àpọ̀jù iyọ̀ ti ṣe máa ń já ọbẹ̀ tí yóò sì ṣòro láti jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àpọ̀jù owó ti máa ń dá wàhálà làásìgbò ìṣòro yánpọnyánrin sílẹ̀ nínú ìrìn àjò ìfẹ́ dandan ni kí olólùfẹ́ méjì ó jowú ara wọn àgàgà tó bá ṣe bí ẹni pé wọ́n rádìí ẹ̀mí ọ̀wọ̀ àmọ́ owó náà gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnìwọ̀nsì torí náà olólùfẹ́ mi títí ayé ayé àìnípẹ̀kun ni èmi yóò fi máa jowú tí kò ní ìkorò nínú bí ojú bá yẹjú kóhùn má yẹhùn o tèmi ni tìrẹ nítòótọ́ àyìndé adé ọmọ onímàmá òmebi ire o ire kàbìtì.